say dem no dey anybody back because dem dey back of sunday gboo e say because all wetin sunday gboo dey do na right thing e say dem no be any government information wey be dem no dey carry any information go dey give government They no go fit betray sunday igboro e say because if they know say sunday igboro dey fight for the sake of yoruba people, and then na yoruba people say they no go fit betray sunday igboro e say they dey sunday igboro back e say if are on kakanfo wan be are no be only to be are on kakanfo inside house e say make e come outside just the way sunday igboro sef dey come outside wey be say everybody dey see the way wey dey go from one state to another to do rally e dey let us dey understand say if Ààrẹ Ọ̀nà Kakanfò na real say okay o say na him be real ààrẹ for for Yoruba land he sef need to come outside to come dey do to come take a good step wey be say the way Sunday Igboho dey take a good step and e dey still dey let us dey understand say They no go ever fit betray sunday gboo because sunday gboo dey do the right thing why they go betray sunday gboo see they no dey work for tinubu They no dey work for anybody say who dem dey support na im be sunday gboo and dem all wetin dem want dem want dia oduduwa nation say na now wey be say dem don almost reach where dem dey go na dem go come say dem wan betray sunday gboo or wan turn back against sunday gboo e say no dem dey let us dey understand say all waiting, they want now na progress of yoruba land how fulani go stop to dey permit their people na dem dey fight for no be to dey stay inside house dey look for one person go they cause confusion among The way we say go they talk say the rest wey they follow sunday gboo say that they carry information go they give nigeria government so that the di are not go fit work Then they let us dey understand Waiting day, na wey be say dem dey afta na na how Oduduwa people, how Yoruba go take collect their Oduduwa, how Fulani go start to dey permit their people, how Fulani go start to dey treat their people like say dem be slave. My people, make I leave una, make una watch the video, make una see the way dis opc dem wey be say dem dey back of sunday gboo wey be say dem talk say di way sunday gboo dey lead dem dem really like am say ààrẹ ọ̀nà kakanfò if to if he know say he na real Ààrẹ Ọ̀nà Kakanfò make himself come outside to come lead him people to different state just the way Sunday Igboho dey do my people. gbàngàn tá a wà yí dáhùn àti orílẹ̀-èdè Nàìjíríà yẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé irinṣẹ́ ọmọlẹ́yìn àti ìránṣẹ́ aṣíwájú ló ń jẹ́ èmi wá wò pé aṣọ tó bá kángun sí eégún ló ń pè ní jẹ̀pẹ́ ẹ̀yin náà lẹ lẹ súnmọ́ olóyè Sunday Ìgbòho dáadáa ǹjẹ́ àlàyé ọ̀rọ̀ tí Ìbà Gani Adams ọ̀rọ̀ tí Ìbà Gani Adams ti sọ ǹjẹ́ ilé bá ń tàmálẹ̀ sí ráńpẹ́ ṣé kìí ṣe pé bóyá wọ́n ju òkú ọ̀rọ̀ lù yín. ẹ ṣe lótú àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ní Nàìjíríà àti ní gbogbo àgbáyé tí ó ń wò wá àwa tí a wà pẹ̀lú olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà àti gbogbo apáta comrade Sunday Adébáyọ̀ ó wà pẹ̀lú wa pẹ̀lú Sunday Igboho Alhaji Chief Otepa ó wà ń bẹ̀ rántí ó wà pẹ̀lú Chief Sunday Igboho Musa Kilariti, ó wà pẹ̀lú Sunday Igboho Warrior òun náà wà pẹ̀lú Sunday Igboho gbogbo àwọn tá a jẹ́ leader leader nínú. No ọmọtọ́ṣọ àfọlábí tóun náà jẹ́ vice president odò people's congress reform òun náà wà pẹ̀lú chief sunday ìgbòho gbogbo ata jẹ́ leader leader nínú ẹgbẹ́ OPC nítorí pé struggle yorùbá nation tá à ń ṣe ohun tí gbogbo ọmọ yorùbá gbogbo ọmọ OPC tá a ti ń jà fún látẹ̀yìnwá ni nígbà tí dr fáṣehun tí ó dá ẹgbẹ́ OPC sílẹ̀ ẹ̀rí pé struggle yìí la ṣe ń bẹ̀ tóbi di pé a gba òmìnira independent democracy tí wọ́n fi fa bàbá wa olúfàlàyé àti chief ọbásanjọ́ tí wọ́n fi fa wọ́n kalẹ̀ kó tó di pé bàbá wa ọbásanjọ́ di president ṣùgbọ́n nígbà yẹn mistake tí àwa OPC ṣe ni pé a ní àṣòṣèlú tó yẹ pé struggle yìí bá a ṣe ṣe ń gbà yẹn tá a fi gba democracy tí ẹ̀rú fi ba ìjọba ológun la bá gbé wọlé sínú òṣèlú ń gbà yẹn àwa ló yẹ ká ṣe sẹ́nítọ̀ àwa ló yẹ ká ṣe chairman local government àwa ló yẹ ká lọ sí rep àwa ló yẹ ká ṣe governor but àìkò ṣèṣèlú yìí òun ló jẹ́ ká jù sílẹ̀ àwọn tí yóò jà fún democracy náà fi gba ìjọba but èyí tí ọ̀túnba chief ààrẹ ọ̀nà kákàǹfò ọ̀túnba Gani Adams tí wọ́n wá sọ wípé àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú olóyè Sunday Igboho pé àwọn ẹjẹǹtì bàbá wa Bọ́lá Tinubu ni àwa la wà pẹ̀lú olóyè Sunday Igboho tí a dúró tì nítorí pé struggle tí a ti ń bábọ̀ nílẹ̀ Yorùbá ó sì wà nú ẹ̀jẹ̀ wa a rí pé ibi tá a ṣe ń lọ àti ìdélẹ̀ lérí ṣùgbọ́n a rí pé lákòókò yìí a ti délẹ̀ lérí òun la ṣe wá dìde la fi ń ṣe tá à ṣe à ń ṣe ọ̀dàlẹ̀ a sì ń ṣe ní tó gbàbọ̀dì olóṣèlú kọ̀ọ̀kan ò sì sẹ́ẹ̀tì wa sí ọ̀dọ̀ Chief Sunday Igboho pé bí wọ́n ti gbówó fún wa wọ́n lò wá láti sẹ́ẹ̀tì wa sí Chief Sunday Adéyẹmọ Igboho pé bóyá láti wá gbàbọ̀dì àbí ká sọ gbogbo movement ìrìnàjò tó wà nílẹ̀ yóò kọjá bẹ́ẹ̀ no going back ni no going back ni tó wà nílẹ̀ àkọ́padà Oòduà republic Oòduà nation yẹn Yorùbá nation yẹn ó di dandan a sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní diaspora tí wọ́n dìde lórí gbogbo struggle tó ń ṣe gbogbo wàhálà yìí àwa ò gbàbọ̀dì fún olóyè Sunday Igboho ìbúra tó ń lágbára ó ti wà nínú wa tí àtijọ́ bú tá a sì nígbà pé òun náà ò lè dalẹ̀ wa táwa náà ò lè dalẹ̀ torípa àmọ́ rírì ohun tí wọ́n ń pè ní ọ̀dàlẹ̀ ńgbà tá a ṣe pẹ̀lú bàbá Abáṣeun àdàlẹ̀ ńgbà táwọn tó ẹgbẹ́ mi náà tá a tún ṣe pẹ̀lú ṣe Gani Adams àdàlẹ̀ ṣé ní ìsílà wa náà fẹ́ da ńgbà tí ọwọ́ wa ti ń tẹ kùkú dà wọ́n ní tọ́wọ́ ọmọdé ò bá ti tẹ kùkú dà kì í béèrè kó tó pa bàbá ẹ̀ asọ́rí láti kò ẹ̀yìn àgbàgbà yẹn bàbá wa ọwọ́ wa ti tẹ kùkú dà báyìí pé Yorùbá nation no going back ni a sì dúpẹ́ lọ́wọ́ chief wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí ọlọ́run tún gbé dìde láti tún lùdì struggle yìí so à ń fi àkókò yìí a fi ń rọ ọ̀túnba ààrẹ ọ̀nà kakanfò Gani Adams àdúró tí táwọn náà ṣe pẹ̀lú olóyè Sunday Igboho kí wọ́n má padà ń bẹ̀ nítorí pé ààrẹ ni wọ́n náà jẹ kán má jẹ ààrẹ abẹ́lé kán jẹ ààrẹ ẹ̀ta kí wọ́n líìdì bí Sunday Igboho ṣe ń líìdì káwọn náà líìdì síwájú kí gbogbo ọmọ Yorùbá kan rí pé àwọn náà líìdì gẹ́gẹ́ bí ààrẹ nítorí ẹ̀ ń bá jẹ ààrẹ ọ̀nà kakanfò kì í ṣe ààrẹ abẹ́lé tò nídìí èyí mo rọ gbogbo ọmọ nàìjíríà àti gbogbo ọmọ yorùbá tó ń bẹ ní òkè òkun pé àwa tí à ń bẹ pẹ̀lú lóye Sunday Igboho à ń ṣe alámẹ́ o àwọn ìṣe informant fáwọn olóṣèlú a tán láti gba yorùbá kalẹ̀ gbogbo ohun táwọn fúlàní tó ń ṣe fún àyè àtàwọn ọ̀dàlẹ̀ yorùbá tí wọ́n ń bẹ́ lẹ̀ yorùbá yìí adúró tán láti kọ ìyá yìí ni ọlọ́run àtòjúà á wa kọ́ délẹ̀. ìgbà tí torí pé àwọn àgbábọ̀ wọ́n ní èèyàn kan kì í jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn nísìnyí jẹ́ jàmọ́ tí bá wọ ẹgbẹ́ àlàáfíà yín lọ́hùn á rí bá rí bàbá wa tó jẹ́ wípé ògbóǹtarìgì ni wọ́n tá a bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ OPC ní orílẹ̀-èdè Yorùbá nation torí ẹ má jẹ́ sọ pé orílẹ̀-èdè Nàìjíríà mọ́ torí Nàìjíríà ti wó pátápátá tí ò sì ní gbérí mọ́ láìpẹ́ bàbá ẹ bá a dárúkọ. Sunday Adébáyọ̀ lórúkọ tèmi ló gbọ́mọ lẹ́yìn Yorùbá nítorí tóko mo kí ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káàlẹ́ ìjọba wa ìṣọ̀kan ọmọ Yorùbá ìṣọ̀kan ọmọ Yorùbá. Yorùbá nation. so mo fẹ́ sọ ni pé gbogbo ọmọ Yorùbá ẹni tó bá rò pé òun fẹ́ kílẹ̀ Yorùbá bọ́ lọ́pọ̀ ẹni kó wá support Chief Sunday ẹni tó bá sọ pé ẹ ibìkan àbí ẹnìkan kìíní kan òun ni ọlọ́run gbé fún ní àsìkò yìí ẹ jẹ́ ká tẹ̀lé e, tàbá fẹ́ ṣàṣeyọrí kò yẹ pé kẹ́nìkan lọ jókòó sínú yàrá ẹ̀kọ́ máa sọ pé ẹnìkan ló fẹ́ ṣe kìíní kan ló fẹ́ dalẹ̀ kan àmọ̀ra wà àmọ̀ bìtíkàlùkù wà àwọn ẹjẹ̀ǹtì àmọ̀ àwọn tó ń gba kọ́ńtàtì lọ́wọ́ àwọn olóṣèlú àwọn ò bá wọn parí kọ́ má jà sọ̀rọ̀ sí àti àdídàtì báyọ̀ wọn jà báyìí ilẹ̀ Yorùbá àṣeyọrí la fẹ́ ṣó ti yẹ yín so ẹni tí ó bá rẹ́dì tó lóun fẹ́ òun fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú kó wá support ti Sunday Igboho kájọ ṣe pé ká jókòó ní kọ́nà yàrá kan ká máa sọ ká máa parọ́ fún gbogbo ayé gbogbo ayé ti mọ orú èèyàn tẹ́lifọ̀dì jẹ́ àti mọ orú èèyàn tájọ jẹ́ so irú ọkàn kan ò sí ní kọ́nà kan kẹ́hìn kan wà ní kọ́nà kan kó máa parọ́ pé òun kan nìkan ṣe déédéé jẹ́ tìjì nìkan nìkan ṣe ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. kọ́ máa kọ́ máa tan Yorùbá jẹ mọ́ àsìkò yẹn ti kọjá ojú ti là ẹ̀gún ní ojú ti rà ojú gbogbo ọmọ Yorùbá ti là. so kò ṣe pé bá kẹ́nìkan jókòó sí kọ́nà àbí kan kó máa parọ́ fún gbogbo ọmọ Nàìjíríà pé gbogbo ọmọ Yorùbá pé ẹ ẹ á gbàrà lóko ẹrú á sì kíní kan ṣé bíbá àgbàlá fẹ́ jẹ́ yẹn ti kọjá níbi tí gbogbo àwọn àwọn fúlàní tó ń kóbọn káàkiri tó ń pa àwọn ọyàn wa tó ń pa àwọn ọyà wa tó ń tán lè àwọn èèyàn wa tó ń kidnap àwọn èèyàn ẹnìkan jókòó sí kọ́nà yàrá kan náà máa parọ́ fáwọn èèyàn pé ẹ twenty twenty thousand kọjọ ẹ lọ dáwọ́ àwọn ògbówó lọ́wọ́ anybody àgbówó lọ́wọ́ olóṣèlú àwọn ọmọ adáwọn tó gbówó lọ́wọ́ wọ́n máa parọ́ fún gbogbo àwọn èèyàn yẹn ti kọjá àsìkò ti àsìkò ti àsìkò ọmọ Yorùbá ti lajú ju gbogbo ìgbà yẹn lọ tó ti yé àsìkò ọ̀rọ̀ tí tó tó tá a bá sọ̀rọ̀ gbogbo kan á àdẹ̀fẹ́ kí bàjẹ́ ẹ ọ ní ẹ kí èpò àti àlùkámà kan máa dàgbà lọ tó bá dàgbà tán èpò á fara wọn àlùkámà á fara wọn ẹ ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ bá dalẹ̀ kò ní bá alẹ́ lẹ́rí parọ́ fún ọmọ Yorùbá mọ́ ti là ọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ lọ. ẹ ẹ bàbá wa àwọn ní lásán fọmọlúwàbí ẹ̀yin yẹn wá pàápàá jù lọ ní diaspora ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn jù ẹ̀yin lẹ mọ̀ tún bẹ́ẹ̀ ẹ̀yin lẹ mọ̀ sí ọ̀rọ̀ ráńpẹ́ tó sọ yìí ó ti yé wa púpọ̀ púpọ̀ jù adẹ ti yẹ olóyè Sunday Igboho òjòyè kìí sàrí ọ̀nà kákàfò bẹ́ẹ̀ kò síbi kankan tó ti ju ìkọjẹ́jú akọ́ni òdu alẹ́ káàárọ̀ òjíire tó jẹ lọ. oyè ńlá tó tún wá jẹ téèyàn kan ò lè bá dùn láyé ìlóye Sunday Igboho ọlọ́run ló dìídì ló fún ní oyè yẹn àwọn bàbá wa tẹ̀sí ń pò yìí bí òrògbé rálì kan wà nílẹ̀ káàárọ̀ òjíire àbí ojú ogun kan wà tó lóye Sunday Igboho ṣá ń lọ tí wọn ò bá lọ rí kò sí bẹ́ẹ̀ ṣé gbogbo ẹ̀ ni pé wọ́n wọṣọ Yorùbá nation wọ́n ti gbáradì fún ìpínlẹ̀ Kwara ní òru tá fẹ́ gbéra tá fẹ́ máa lọ báyìí láṣẹ lọ́wọ́ Ọlọ́run Eh, ilé ìtò fi hàn wípé kálẹ́ńbó lóṣèlú kankan ṣiṣẹ́ ni wọn ò ní gbójú tàbí ẹ máa lójú àwọn kọ̀sẹ́ni tí gbàdúrà pé ibi tóun ti ń jẹ kó dí. sọ kálí wípé wọ́n ń jẹ pẹ̀lú lóṣèlú kankan ni wọ́n ní gbójú tàdà àwọn tí bá máa wo lóṣèlú rádaràdá lórílẹ̀‐èdè rádaràdá tá a wà yìí. fúdi èyí ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ àwọn àgbà ti ní ìsọ̀rọ̀ gbèsè ìsúnkun sínú ìgbésẹ̀ sí ti bàbá wa Ìbà Gani Adams wí lágbára lọ́wọ́ ọpọlọ yóò ní ìjọba. àwa ni OPC New Era wọ́n jẹ́ ti bàbá wa Frederick Fásitì. Eh, eh, eh, New Era and Reform. méjèèjì parapọ̀ ó dẹyọ kan. ẹ dárúkọ àwọn tó jẹ wípé a lè sọ pé igi gbòógì ọmọ ìgbàgbà ńlá ní reform àti ẹ máa sọ̀rọ̀ lókè. tó jẹ́ pírẹsidẹ́ǹtì OPC reform òun ni kọ́mi olùdarí adésọpé ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì OPC new òun ni kọ́mi razak arógundadé ìgbàlódù. ẹ ṣe gan ẹ abọ́kẹ́ wa tó lọ ẹ má bínú ẹgbẹ́ kúnlẹ̀ ẹgbẹ́ sí ẹ̀yin náà lálẹ́ lẹ́ẹ̀bọ olóyè Sunday Ìgbòho jù láàrin ìṣẹ́jú kan ẹ bá sọ fáwọn diaspora bí irú èèyàn wo lolóyè Sunday Igboho jẹ́. ẹ ṣe olóyè Sunday Igboho jẹ́ olóòótọ́ àti olódodo èèyàn ẹni tó nífẹ̀ẹ́ sí ọmọ Yorùbá àti orílẹ̀-èdè Yorùbá lápapọ̀ tí mo sì fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ wà ní òkè òkun láti lè rí pé gbogbo ohun tí olóyè Sunday Igboho bá ń sọ ẹ nígbàgbọ́ lé lórí pé kì í ṣe irọ́ kì í ṣe pọ́ńtàn yín láti fẹ́ gba owó lọ́wọ́ yín atọ́ba tẹ́lẹ̀ ni ọlọ́run ti kẹ́hùn fúnra rẹ̀ tó pé ẹ̀yin náà rí pé gbogbo ohun tá à ń ṣe kì í ṣe pé owó kan lẹ gbé ránṣẹ́ tó fi ń ṣe gbogbo ata àti dìde pẹ̀lú ẹ̀ náà ọlọ́run kẹwàá náà níwọ̀nba ohun tọ́lọ́run fi ń kẹ́yàn tó pé à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò yẹ ló fi yẹ pé gbogbo àwọn ọmọ atẹ́ tó ń wò lẹ́yìn gbogbo wa commit ara to this struggle ni fàyè commit ara the struggle of OPC òun náà látún commit ara the struggle of Yorùbá nation tá a sì ah. nígbà pé lágbára ọlọ́run olóyè Sunday Igboho àti àwọn bàbá wa adúgbòlò bàbá wa professor Banji Akintoye bàbá wa eh, Adébáyọ̀ eh, Ayọ̀ Adébánjọ bàbá wa kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ bàbá wa ọ̀ní ọ̀fífẹ́ àti àwọn bàbá bàbá kọ́nù àti gbogbo àwọn lọ́balọ́ba comrade Adéṣọ̀kan tí wọ́n jẹ́ former secretary national secretary OPC níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńgbà tí wọ́n dá kalẹ̀ gbogbo lórí àdúrótì àti fọwọ́sowọ́pọ̀ tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ yorùbá nation lágbára ọlọ́run gbàtà bá délẹ̀ nírí náà àní wàrà wa ti dé sọ́dọ̀ ìgbòho náà gbogbo ọ̀nà tí àwọn ọ̀tá bá gbé ogun láti fi dojú ẹ̀kọ́ lẹ̀ àwọn náà fọwọ́ ara wọn ṣe.